èlò là ń san pa yìí. Hmm, àwọn kọmitì yẹn wọ́n láwọn lè manage twenty seven million. nígbà tá a bá fi twenty seven million ṣe birthday tiẹ̀ owó oṣù kan péré ní ìjọba ṣèlú láti san oṣù kan. Eh, your excellency. Eh, àwọn aṣọ eh, o aṣọ o we are not telling you pé kò sáyè fún second term. that's it. agbábíàkà. Ah! tani kú wá kaba yìí. èmi àbá dé báyìí lálejò lónìí. mo dé láti gba ìlú yìí lọ́wọ́ àwọn àlejò. ó yá ẹ bá kẹ́pẹ́. yéé. Ah! Mr. Governor, Eh. are you okay? No, no, no, no, I'm not okay. Why? They stopped investigation lórí ẹni tó poison drink yìí ẹ dákun àwọn ọmọ mi wẹ. sọ nǹkan yọ in fact. ọkọ wa ni kẹ ẹ pẹ kọrin kése lórílẹ̀. Ah! ìwọ fojú di òkun mi òkun mi ṣetán láti gbé ọ mi. irọ́ ló pa bẹ́ẹ̀ ni mo wí fún ọ. bàjẹ́ lójú mi. gbèsè tó o bá dẹrù lọ́dún méjì tó o ti gbàgbá lórí mi. Mr. Governor mi ti ṣetán pẹ̀lú ẹ̀. jù má fi ṣe bí gùn mi. fi ṣe mí. adéyẹyè mo padà dọ́bà. adéyẹyè. kábíyèsí kábíyèsí kábíyèsí. adéyẹyè bàbá mi. kí ló dé tó jí adé mi gbé. ẹ má bínú kábíyèsí adé wù mí ni ó wù mí kí n dádé. o bá wa ní sùúrù orí tó máa dádé láyé inú agolodẹni ti ń yọ wá ọrùn tó máa wojú gbàrà ìlẹ̀kẹ̀ inú agolodẹni ti yọ wá ìdí tí ó lo mọ́sáàjì aṣọ bàtí kùnà yanranyanran inú agolodẹni ti yọ wá torí bá porí ẹ lórí adé dandan ni wà á dádé láyé ojú ló ń kàn bòjì òun bọ̀ abẹ́ tó bá pẹ́ tó bá yá elédùà ni kò bẹ̀ kó porí ẹ lórí adé ìwọ náà padà dádé má ṣe bẹ́ẹ̀ mọ́ o má ṣe bẹ́ẹ̀ mọ́ o mo fi lára kó oṣù nílé. ìmàdò bá ṣe bí ẹlẹ́dẹ̀ẹ́ abàlú jẹ́. àtúgbàgede ọba yege ò ṣe má balẹ̀ yíyẹ o. tipátipá dandangbọ̀n ẹ̀dá ò lè fi ṣayé tọrọ ohun àfipá mú fipá pani ni bíbòjì bá sì mẹ́ẹ̀dọ̀bọ̀ pẹ́ bóyá pẹ̀lú sùúrù oòrùn ń padà bọ̀ níbòjì orí ló ń pọ́n lákàn òkú gbàgídí agbẹjẹ forí ní kalẹ̀ sí mi láàyè o. ìmàdò bá ṣe bí ẹlẹ́dẹ̀ abàlújẹ́ bẹ̀rù bàjọba ìlú oníkùnkan túlẹ̀túlẹ̀ ẹ̀ ò ṣe má tún gbàgede ọba yẹgẹ ẹ̀ ò ṣe má balẹ̀ yígẹ o. orí ló ń gbé ni ta fi ń dáadé owó orí ló ń gbèèyàn tó fi ń tẹpá ìlẹ̀kẹ̀ orí ló ní ṣe ẹ̀dá làyàn mọ́ láyé ojú ọlẹ́dá wa ń kọ́ kọjá kádàrá o iṣẹ́ bọ́ ní ṣoògùn ní ṣàgídí àṣẹ wáyé pa ó ṣe wà láó ṣe wà o. ìmàdò bá ṣe bí ẹlẹ́dẹ̀ abàlújẹ́ bẹ̀rù bàjọba ìlú oníkùn kan túlẹ̀túlẹ̀ ẹ̀ ò ṣe má tún gbàgede ṣe má balẹ̀ yín jẹ́ o. béèyàn ń ṣe kìrakìta ṣe dààmú títí kò sọ pé kórì yẹ ó dìta pé sí i láwùjọ Èdùmàrè nìkan ló mẹ́rin tó kọ́ ọmọ kágbélé ayé dẹni àwọn wárí fún ẹni tó lùwà bá fi dídùn ọsàn lé lọ́wọ́ nìkan ló mú dídùn ọsàn mọ̀ láyé yìí o ìmàdò bá ṣe bí ẹlẹ́dẹ̀ abàlú bẹ̀rù bàjọba ìlú. òjò pàápàá sì dúdú rẹ̀ gẹ̀dẹ̀ ní tá a bá ṣe lánàá ọ̀rọ̀ ọ̀tàn ní dàlẹ́ ni ní tá a bá ṣe lédi ọ̀rọ̀ ọ̀tàn ni ó dàbọ̀ dọ̀la ní tá a ṣe lánàá òun ló dọ̀rọ̀ ọ̀tàn yìí ṣebí adégòkè bàbá àtàwọn adébọ̀wálé òun ló torí ogun tó fi ogun jíjà tó fọba dọ̀rẹ̀ tó ní kọ́ọ̀rẹ́ òun kọjọba pípọ́ bá dòní kí ọba kó sún kan tọ̀dọ̀ tòun òní ọ̀nà rẹ̀ yìí o àbẹ́ ẹ̀kọ́. bẹ́ẹ̀ ni gbogbo atótónu wa pátá ìdílé adébọ̀wálé lọ́ba kan tó bá wá dìgbà míì ọba ọmọ akẹ́yìn. olóyè wọn gbọ́ ń tẹ́ ewu dáadáa. ìdílé adébọ̀wálé ní òjọba tó bá dìgbà míì ẹ̀yọ́ máa jẹ. ọ̀rọ̀ ti ṣojú ara ẹ̀ n tẹ́ ń sọ ní ìsìn ni pé ọba ọkàn mi mọ́ òun lọ́ba kan. ẹ̀kọ́ náà ni. kò mà dáa kí ọ̀dà owó mà dáa yẹn o wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ wọ́n ní mo gbọ́dọ̀ gbìyànjú kí n yí ká gbogbo ilé olóyè ìyìn ọ̀dà owó lọ́dà mi ìyìn olóyè. Ah, ẹ dákun torí ọlọ́run ọ̀dà ọ̀dà mọ̀ gbà mọ̀ gbà bẹ́ẹ̀ ṣe wù ú àmọ́ gbogbo ẹ̀ lọ àwọn àgbábọ̀ wọn ní bọ́rọ̀ bá rú ni lójú àbílẹ̀ léèrè ṣèbí nítorí kí ntọ́ bá rú wa lójú ká lè mọ̀ ẹnẹ àwọn bàbá wo ṣe wà ń bí àbólúwa wa wo olùkọ́ yìí ẹ dákun ẹjọ́ òbí falẹ̀ rè. ọmọọba ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ò rújú débi táàbí falẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọjọ́ kìíní àná tádégòkè bàbá adébọ̀wálé tó ní kán yọ̀ǹda ọba fún wọn a ní ká bí falẹ̀rẹ̀ ó ní ká mọ wulẹ̀ bí falẹ̀rẹ̀ bí kí lábọ̀rọ̀ bí fa òun yọ̀ǹda fún ọ tọkọtọkọ òní náà ló ti wá pè kí wá ràbọ̀rọ̀ máa wá bí falẹ̀rẹ̀ ọ̀rọ̀ ti yanjú ara <laughs> ẹ̀. bàbá olóyè àìtí ẹ̀ dífá mọyọ̀ lọ́bẹ̀ torí ẹnu ẹni mọyọ̀ lọ́bẹ̀ ju fa ilé ẹ̀dẹ̀ lọ. bẹ́ẹ̀ni ọ̀rọ̀ tí ń bẹ́lẹ̀ yìí ọ̀rọ̀ yóò rújú mọ́ ó ti fojú hàn torí ọ̀rọ̀ bátábàtà bátá ń ló pátá bàlábàtà ńgbà tí tábà dá bàtà tán la wá ń sọ ṣe o kábàtà ó má bàa tó ti dáa jẹ. ẹ ẹ jẹ́ ẹ bátabàtà ọ̀rọ̀ tábà ẹ má jà fi jà ṣe. ṣe rí ogún káàbù àbàjá ọgbọ̀n ṣebí torí ẹwà ara yìí náà ni gbogbo ògbìyànjú ẹ̀yin méjèèjì lórí ìlú yìí kílù yìí lè tẹ̀síwájú ni ẹ má wàá jẹ́ ká fìjà bá jẹ́ ẹ̀dí àfìfẹ́ ṣe é kílù yìí kó lè tẹ̀síwájú. bàbá mi ìyá mi ìjà kẹ kí ni a fẹ́ fìjà ṣe ọ̀rẹ́ lèmi rẹ̀ látilẹ̀ báwọn bàbá wa náà ṣe jọ rẹ̀ bàbá ńlá bàbá wa ọ̀rẹ́ ni wọ́n ẹ ẹ rí ọ̀rọ̀ àná náà ló wá ṣẹlẹ̀ lónìí mo mọ bí wọn ó ti bọ́rẹ̀ mi sọ̀rọ̀ nítorí ọ̀rọ̀ tó délẹ̀ yìí ìtàn tó ti wà ńlẹ̀ ni nígbà tó yẹ kí bàbá mi jọba torí ogun tó fẹ́ lọ ló fi ní kí bàbá rẹ̀ jọba ipe bó bá dòní yóò kan ọ̀dọ̀ wa òní ọ̀hún ló dé yìí bóyá ọ̀rẹ́ mi ò rántí ẹ̀wọ̀n mú wọlé àṣàlàyé nítòbínúbí fúnra wa ìjà kẹ. ọgbọ̀n ẹ̀mẹ́ náà lówó bó ṣe káàkiri ilé àwọn ẹ̀wèrè tọrọ wá di bàtà bàtà tó wá di àbàtà tí wọn wá ń sọ bàtà bàtà lẹ́nu ìwọ àti ta lọ̀rẹ́. ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ẹ fi sùúrù sí o ẹ já fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ pa àmukuru pẹ̀lẹ́ o. ẹgbẹ́ ní tán mo dé pẹ̀lẹ́pẹ̀lẹ́ yín wo ńgbà tí rè é gbowó lọ́wọ́ rẹ̀ ẹ wá ní bá ṣe bàtà. ìtàn wèrè kò sojú mi. kò wọn sì ń ń gbà wọ́n pàtàn. ẹgbẹ́ ọmọdé ò wá sí ìbátan yọ ọba rọba ọṣẹ àbárọba. wọn bá kankan wọn bá kankan. ọ̀rẹ́ mi wá gbọ́ o ṣé o mọ̀ pé ẹni tó bá pé aráàjọ òun ò gbọ́n ó bú ìyá rẹ̀ àti bàbá rẹ̀ mọ́ o. yéè bàbá rẹ̀ mo bú. yàrá ah! bàbá. ọ̀dà ọ̀dà ọ̀kàrẹ̀ ọ̀kàrẹ̀ orí ìlẹ́lẹ́lẹ́dí ẹ̀kọ́kọ́ kọ́ máa sọ́ọ̀tì kẹ́hìn gédégédé kọ́ máa sọ́ọ̀tì kẹ́hìn gédégédé ọ̀dà jẹ́gbó ọ̀dàjẹtọ́ ọ̀dàjẹgbó ọ̀dàjẹtọ́ ọ̀dàjẹwọ̀ ọ̀dàjẹwọ̀ òní tẹ́ òní tí òní tẹ́jú lẹ̀ mọ́lẹ̀ àwọn aláyé ọ̀bọ̀ ṣé o àwọn afẹ́fẹ́ níyẹ ọ̀bọ̀ ṣé o àwọn ẹlẹ́gẹ́ ọ̀bọ̀ ṣé o àwọn ẹlẹ́gẹ́ ẹlẹ́gẹ́lẹ́gẹ́ ìṣẹ́gẹ̀ wọ́n ọ̀bọ̀ ṣé o ọ̀tẹlẹ̀ ìpẹ́ ìlú yóò ní bàjẹ́ lórí ẹ̀ ìlú yóò ní bàjẹ́ lórí ẹ̀ ẹgbẹ́ ìyẹn gbà á. àdúgbò wa mẹ́rù. ẹ̀yin aládé àkọ́kọ́. yóò ju ọ ṣe àyè mọ́mọ́ alágẹ̀mọ́ lábẹ́ ewé. a kì í mọ́mọ́ ọ̀rọ̀ gidigba lálẹ́ odò tabanika mọ malage mọ abẹwé ayé bírábírá adéwé abẹwé lọ tabanika mọ máa rọ gidigba lálẹ́ odò adúdó àṣà lọ ẹnìkan kì í mú ọmọ mo láàrin ìlú torí Tori po ti dọmọ lọ́rọ̀ iná rọrọ nísàwójú alẹ́ ọrùn yàrìnyàrìn nísàwójú ọ̀sán ìkàǹkàrà kàkà nísàwóyè yìí olókun ojú kàǹkàrà kàkàkiri ibi ojú rẹ̀ rí ibi ọ̀sẹ̀ ìfẹ́ntà lókè hmm. wọ́n ṣẹra wọn wéréké wéréké hmm. àdìbò fún àgbògìrìmọ̀yà hmm. nítorí wọn lè tẹ̀kú nífà àgbògìrìmọ̀yà ìwọ lọ tẹ̀kú nífà o ọ̀nì máa púpọ̀ àjọ ọ̀nì máa púpọ̀ àjọ àtẹ mèlèmèlè mẹ́sà àtẹ̀bí ẹni tẹ̀yẹ ẹsẹ̀ tó wá fi tẹ̀lú wa lónìí ìrẹ̀lú jẹ. bẹ̀rù bàjọba adéyẹyẹ ooo ẹyẹ ẹṣọ yóò dà fún yín o ẹ ní báwọn kúkú ọwọwọ ó yẹ nàró ní báyìí àwọn aráàlú kájọlà wọn ní olúgbọn mi ò ní gbọ́ olúgbà mi ti gbọ́n ti solé agbọ́nmọ́rí àrẹ̀sà mi tọ́jú òníyè àrẹ̀sà mi ti yè mo ti fi gí iyeye sọ́gbà oró mọ́dìyẹ tọ́jú òní dàgbà mo dí akúkọ gàgàrà mo fẹ́ máa jí wọn lójú oorun ẹ bọ́ sílùú ẹ dàtọmọdé tàgbà láàmú wọn ò gbọ́dọ̀ lójú oorun ẹ pa kúkúrú ẹ pa gúngùn bẹ́ẹ̀ ni mi tọ́ bá níta lóra yín ẹ ní adéyẹyẹ ni abẹ́rẹ́ yóò pẹ̀lú ẹ̀kúndé bí ó wù ìwọ pọ̀npọ̀ àwọn pọ̀npọ̀ ojú ọ̀bẹ̀rẹ̀ òwúrọ̀ wọn. bẹ́ẹ̀ni wọ́n ti tọ kánírù mọ́lẹ̀ dandan ni káríjẹ jù wọ́n ti tà kéèké lọ́rùn ẹsẹ̀ dandan ni káríjẹ ẹranko burúkú afàyàfà ábígá gbòǹgbò ó yá ẹ bọ́ sí gbòòrò. olúwa mi oh. ẹ ti gbé ohun tí mọ̀mọ́ jẹ́ dé ṣé gbogbo náà ni wọ́n fẹ́ ni àbí dúdú àbọ́lọ́bọ́ níbo ni ká ti mú níbo ni ká ti bẹ̀rẹ̀ olúwa mi. ẹ mọ ibi tó bá ti wọ̀nyí ibi ọwọ́ yín bá ti tẹ̀ ibẹ̀ ni ẹ ti mú. tí ń túmọ̀ sí pé ojú ọ̀run òun kókó ìsàlọ̀sàún gbòǹgbò adífáfúsọ̀ gún ọmọ jàmájẹ̀bi ẹni bí bá ṣe ṣeré wọn bàbá ẹṣẹ èyí táwọn bá ṣe lónìí ó dàṣe gbé ní bàbá rẹ. ọdún ọkùnrin lórí ẹjọ́ ló bíríkì rẹ̀ pàṣẹ ní àbàtì àlàpàtì bá ojú òní wù kókó òní wù gbòǹgbò. ẹ ní sinmi ẹ ní sùn. ẹ ti fi ọlọ́rọ̀ rí oorun wẹ̀ ẹ lójú oorun. kò sí wákàtí ẹnu mọ́ ẹni tádé kọ̀nà ń gbádé fún ẹni tó yẹ tọ́ sí ló ń joyè gbogbo ìtọ́ ń ṣe ìyàlẹ̀ lásán ni. Hmm? ìyàlẹ̀ àbí kí n la ọ̀rọ̀ ẹ̀ má ti kúrò lọ́rọ̀ ẹnu lásán hmm. ó ti di ọ̀rọ̀ ogun àti oògùn bọ́ ọba désàlẹ̀ abà lásán ó rò pé ṣojú ọ̀rọ̀ ọba yìí lọ ni. Mm-hmm. ètò ìwọ̀n kan ṣe adébẹ̀wálé ó ti jẹ́ ilé iná ẹni tí wọ́n bá wá dùn sí kó forí sọlẹ̀. kó forí sọlẹ̀ eh, kó forí dá o. Mm-hmm. ikú náà ta gbogbo yín. Ah! ẹ̀yin lẹ́ ń sọ̀rọ̀ olúwa mi àyàbẹ̀ kò ní o <laughs> ah! adéyẹyẹ <laughs> ẹnì kan sọ tí gbogbo òlù wárí fún. káàbíyèsí inú ní màmá jẹ ẹrù jẹjẹ ní ọmọ ìlẹ̀kílẹ̀. ewúrẹ́ lẹ́yìn ọmọ yọdẹ àgùntàn lẹ́yìn ọmọ yẹ̀yẹ́ tó bẹ́ẹ̀ láti ọmọ yẹrin ẹ̀ mọ yorùbá mi lọ́kọ̀ọ̀kan lẹ́kùn tán ẹ̀ ní kúkẹ́ ẹ̀yin kíní wọ́nran wọ́nran ní kan bí èkó yìí. alágbára tó bá ń ṣàgbára lọ. bí bàgbà tó ń kógun jàlú dáná ọ̀tẹ̀ tó ń dáná ogun tòrótòró tìjàtìjà fìtìdán tìjàntìdán ọlọ́gbọ́n yóò ní gbogbo kó takókó mi sẹ́tí aṣọ àwọn ọ̀mọ̀ràn yóò ní mọ̀rẹ́ ìpẹlẹ̀ alárìnà kan yóò ní débi ọ̀rọ̀ ti pẹ́ kú èyí ọ̀tọ́ àti tọ́jú wà mí sí olùwùjọ ẹ̀dùn mẹ́ yóò tó bá gbèsè kan ẹ̀dùn mẹ́ tó bá. alẹ́ yìí. tántání. olórí lábẹ́ ta olórí olórí ẹ̀yẹ ẹ̀kọ́ ti yọ ẹ̀kọ́ ti yọ olórí olórí kú ni yóò múlẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ ẹ̀ Ẹ̀kọ́ lẹ́sẹ̀ ẹ̀kọ́ lẹ́sẹ̀. Ìrọ̀lì ìrọ̀lì ó lẹ̀ lọ́rùn. Ó pa ó pa mí. Ìrọ̀lì. ẹ gbọ́ kí ló dé yéé ọdún tọ̀ kí lè ọjà ọjà kí lè wá kú ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ lára rẹ kò ṣe yọ kò ṣe yọ kò ṣe yọ o bẹyìn. bẹ́ẹ̀ ti yọ lódì kejì ni. o yọ lódì kejì ni. o yà ilé ìfatọ́lá ẹ mọ̀ gbé lọ ẹ mọ̀ gbé lọ. ẹ ra o ọmọ yìí ò gbọdọ̀ kú o. adéyẹyẹ ló ṣe léyìn. Ah, olórí bó lẹ ti ṣe bó lẹ ti rìn ibo ládé yẹyẹ ti pàdé yín tó fi dì báyìí. ọpẹ́lọpẹ́ ọmọ yìí ah. bí ìbáṣepọ̀ ọdún tó ń bẹ pẹ̀lú wa ni mo tó ṣẹlẹ̀ sí ọdún tó yẹ mí ní ìbáṣẹlẹ̀ sí mo kàn ń gbọ́ olórí ò gbọ́dọ̀ lọ olórí ẹ nípa ẹ̀pọ̀ olórí bẹ́ẹ̀ mo ń gbọ́ ìwọ ìbọn ìbọn gbàwà ìbọn gbọ́dọ̀ ìbọn mo ní nǹkan dé wàhálà dé ah, ẹ wo ọmọ yìí ò gbọdọ̀ kú. ìwọ ló fẹ́ pa. èmi ló fẹ́ pa. ìwọ ló dé yẹyẹ fẹ́ pa. ọmọ yìí ò gbọdọ̀ kú. ọmọ yìí fún ọmọ yìí òun ni ìjọ yìí pa o. ẹ wọlé àgbo ìwọ náà lọ́ọ́ màgbó lọ́ọ́ màgbó lọ́ọ́ fún ọmọ yìí lágbo lọ́ọ́ màgbó. adéyẹyẹ bí ti ń dìjà rẹ o à ń jẹ kúrú kó tán ó tún gbọ̀nwọ́ rẹ̀ sínú àwò bàbá ya wọn ò pè mọ̀ tó ń ìgbà wo nìjà ò ní dé báyìí kọ̀nàkọ̀nà ṣetán tó fẹ́ nẹyẹ ìgà ìjà ò tí ì dé ìjà ń bọ̀. ẹ wò mí ọba tó jẹ tìlù rojú orúkọ ò ní parẹ́ èyí tó jẹ tìlù tòrò orúkọ ò ní parẹ́ nù ìwé ìtàn ẹ wò mí ẹ ṣe ṣe sùúrù ẹ jẹ búrẹ́ ah èyí tá a bá ṣe lónìí ọ̀rọ̀ ọ̀tànilọ́la o ẹ ṣe jẹ́ àṣẹ tó dáa kí ẹ lè mọ rírire sọ lẹ́yìn wa ẹ̀yin ẹ wò mí ẹ̀dógún mi ẹ̀dógún ó sinmi kí n jogun omi kí n jogun osinmi alálẹ̀ bò nígbà tí ẹ rẹ́ mi jẹ tán tí ẹ sì tún fi hàn mí ẹ wá ní kí n jogun omi ẹ má jẹ́ ń tàn yín ogun kankan ò lé mi bẹ́ẹ̀ kò sì lè sinmi àṣẹbẹ̀rẹ̀ ogun ni àṣẹbẹ̀rẹ̀ ìjà ni bẹ́ẹ̀ ni ó dijọ́ tí àkekèé bá kú kíru rẹ̀ ò tó lélẹ̀. Oh àfi tí ẹ bá fi ẹ̀tọ́ mi lé mi lọ́wọ́ bẹ́ẹ̀ tó sinmi láàrin ìlú yìí. ẹ̀tọ́ báwo àtijọba náà bẹ́ẹ̀ sì ni àjẹwọ̀ lóye ọba bọ́ba kan ò bá kú. ikọ̀ ògbọ́dọ̀ jẹ́ sùúrù lẹ́ni o àgbà tó bá ní sùúrù ohun gbogbo ló ní. bọ́ba kan ò bá kú ìkan ò gbọ́dọ̀ jẹ́. ẹ bí ọba kú ẹ padà nù tẹ́ ẹ lè fẹ̀tọ́ mi lé mi lọ́wọ́. Ah! ẹnìkan kì í ro ọba àìrókúrò orí adé. ẹ̀yin ẹgbẹ́ èmi rokúrò kódà kì í ṣe pé mo rokúrò gan wọ́n pa bẹ́ẹ̀ ni mo wí fún yín. owó wo owó wo owó wo padà ẹ padà ọ̀rọ̀ yìí pọ̀ ju. ẹ̀ndẹ̀ ẹ̀ndẹ̀ ẹ̀yin ọ̀ṣọ́. ẹ̀ṣẹ̀ ńlọ àfàrọ̀ àfàrọ̀. alágbára tó bá ń ṣàgbára lọ. kọ́ máa dà fún yín láyọ̀. ẹ jèrè èmi yín ṣe bẹ̀rẹ̀ ni. tó ń gbèsè wọn bá gbẹ̀mí yọ gbẹ̀mí. ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá bàbá bàbá bàbá gbogbo nílé ká ìbá tẹ̀síwájú ọmọ alágbẹ̀dẹ ni ìbá jẹ́ mi bá fi lọ́wọ́ ni mo jẹun bí mi ò fi lọ́wọ́ ni mo jẹun fínàmínà fínà ń bẹ lẹ́nu alágbẹ̀dẹ ọ̀pá gbà lẹ́yìn olè ariwo gè lórí ẹni jẹ̀bi ìtàkùn tó ní kẹ́ni má gòkè àlọ́ ńkọ́ tòun tẹ̀lé ẹ jẹ títà níyà ẹ jẹ ẹ jẹ lọ ara. ìmàdò bá ṣe bí ẹlẹ́dẹ̀ abàlújẹ́ bẹ̀rù bàjọba ìlú oníkùn kan. àgọ́ o onílé ìyá gbogbo ẹ̀yin rúmọlẹ̀ tẹ́ ń bẹ ń bí àgó èyí tí n bá ṣe léèní kò gbọ́dọ̀ wù mí torí inú kì í bí babaláwo kó fi ajá bọ ifá inú kì í bí adáwo ṣe kó fi ẹlẹ́dẹ̀ tẹ odò a kì í bínú ọmọdé láti náà bọlé a kì í bínú àlámù ká ti náà bẹ sògiri a kì í bínú alápàǹdẹ̀dẹ̀ ká náà bojú olódùmarè ọ̀rọ̀ mi dàṣe gbé adébọ̀wálé tìlú kájọlà yìí àti gbogbo àwọn àwòrò ṣàṣà tọmọdé tìlú kájọlà obìnrin ọkùnrin àtàrúgbó bẹ̀ òṣò olóyin o wọ́n rán mi sí ọ mo ní wọn fẹ́ wá wọn ní dandan àfi kí n wá fún ọ jẹ mo ní à kì í so oúnjẹ rẹ ọba adébọ̀wálé ní n tó jẹnu pé wọ́n lọ béèrè fún ó ní n fún ọ jẹ ìyún níyọ bọ́ọ̀ ti gbà á gbọ́dọ̀ hun mí O àwọn ẹni kọ́ lọ fi bí. alágbára tó bá ń ṣàgbára lọ lọ́nà àìsàn tó ń lágbára hàn aṣojú gbẹ̀yìn abáyé lọ. Ah, ọ̀kárì ọ̀bínú ó ṣe bínú kọlù mọ́nù. Ah! ọjì bẹ̀rẹ̀ bínú jẹ paná ojú kan tí yín bá yín èyí olórí ibú wọ̀nwọ̀n yìí. ọ̀wọ́n rí onílé ló máa rí àjèjì ò mẹ́sẹ̀ bẹ́ẹ̀ àjèjì kan fòru wọ̀lú. ìyá mi alóyin lóhùn ọ̀wà làǹgùlù òòṣà tí ń fojú òòṣà gbolẹ̀ èyí ti rí ẹ̀fọ́ yánrin rèé tẹ́ ń pè lẹ́fọ́ odù kí ló dé. abọ́ rẹ̀. mo jẹ́ gbèdégbèjọ bí ẹ̀rìndínlógún ọwọ́ ọ̀fà. iná ti jó lọ fún amọ̀kòkò. ah ẹ ṣáwo. ìkúrú ti fẹ́ tẹ̀yìn ní fàǹfà. èèwọ̀. wọ́n ti gbé ìwọ̀ wọlé òrìṣà. èèwọ̀ wọlé òrìṣà tá ń dẹrù rẹ̀ wò ará ayé àbẹ̀rù ọ̀run. ará ayé ni àmọ́ kí omi tó ru kọjá afárá kí àjànàkú tó gòkè odò ṣe ni kẹ́ ẹ ṣàtúnṣe. Ah! Ah! kí ló dé bẹ́ẹ̀. Ṣàngó ò pa kò gbọ́dọ̀ pọ̀jẹ̀ ọ̀pájúlá ọ̀pájúlájúlá ǹjẹ́ tí ọ̀rọ̀ bá pàdé orò lọ́nà ǹjẹ́ náà ni orò ó gbé orò mi torótoró tó bá kọ̀ lógì àáfọ̀ ní kọ́rọ́ ọ̀tá gbàǹtagbà ọ̀tá gbàǹtagbà ìlódé tàgbàǹgbà tó tì gbàǹgbà ó ní kí lo níta gbangba fẹ́ ṣe ń tó níta gbangba lè ṣe pọ̀ ìmí abọ́ rẹ̀ ọmọ alébíyèsù mo ṣàwọ aláwárí tí mo mú kété bọ̀ mo ṣàwọ ajérò rí mo má fìrà bọ̀ àfihàn mo mú bọ̀ bẹ̀ ń. èmi àkàrà jẹsà sẹ́nu fukọ̀fukọ̀ jóòyàn <laughs> ẹ mẹ́ni tẹ́ ẹ kú. ìgbà arúmọlẹ̀ ojú kọ̀ tún ìgbà arúmọlẹ̀ ojú kò sí mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ o ẹ jẹ́ kó bí mi lójó òní mo dúpẹ́ lọ́wọ́ ọgbà orúmọlẹ̀ ojú kò sí mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tó láyé tẹ́ ẹ mú mi rọ́jò òní ọba aláyé fẹ́ sùn ká mọ́tò ju oorun lójú gbáyé o tó dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin ò nílẹ̀. má dáwọ̀ bẹ́ẹ̀ ni bá dáwọ̀ ìwé àlọ́ òòṣà olóyin kínníkínní òun ti ń bẹ nígbó tí tó ń dún mọ̀rú mọ̀rú mọ́ ni. ojú òde lásán ló ní òní tinú bẹ́ẹ̀ sì ni ojú inú ríran ju tòde lọ ikú dẹ̀dẹ̀ ìgbòrè bóun sùn lọ lórí odò kú. òsínkú ń bí wọn ò rí kú òsínkú tí òun ní mọlé. lọ́dún kan olódùmarè mo mọ̀ dúpẹ́ mo mọ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin gba orúmọlẹ̀ òòṣà olóyin mo dúpẹ́ lọ́wọ́ rẹ àbójú wa abojúkọ mọ̀nàkọ yẹ̀rì òrìṣà tí ń gbénú ilé tí ń bológbò lẹ́rù mo dúpẹ́ o. torí àyà lélẹ́dùà ṣe ṣẹ̀dá èsún torí ará ilé ládániwárí ṣe dára oko bàbá wa ní kò ní jù báyìí lọ tó jù báyìí lọ ń kọ́. kò lè jù báyìí lọ bó sì jù báyìí lọ kò sí ohun tó tó bàjẹ́ bẹ́ẹ̀ èmi kọ́lẹ̀ ní àkọ́kọ́ tí ó kọ́ fẹ̀mí rẹ̀ lélẹ̀ fẹ́ni tí ń fún lóúnjẹ bí mi bá ṣe ohun tí mo ṣe lọ́jọ́ òun bó lórí bá ṣe bẹ́ẹ̀ mo bá bá ṣẹlẹ̀ ń lọ ṣé jíjẹ mímu wò ní bí mi ni yóò bí mi. kó àròjinlẹ̀ kó a kì í ṣe kó ṣe ṣé kó ṣàdùn ibi tí mọ́. ara tèmi náà ti dá bí kì ṣe kábíyèsí tán ní ijó tọrún kí n tó padà ẹ ti rí mi láàfin ara ti mú kú. kí ló wá rí jẹ. mímọ ah, nú wo yàwó yàwó <laughs> eh, ọ̀rẹ́ mi á kú oríire ọjọ́ náà bá a láyé àṣẹ àṣẹ ṣe mo dúpẹ́ ṣe wá rí lágbára Ọlọ́run ọba ẹ̀yin méjèèjì náà ẹ̀ ní pẹ́ mi ilé ọkọ yín. àṣẹ o tó ṣe ibẹ̀ mi láti wáyé bàbá mi ti so mi kí ló dé. kílẹ̀ kílẹ̀ ẹ gbà mí o kílẹ̀ bá mi ò tó lórí ẹ̀ bá mi kílẹ̀ kílẹ̀. Ohun ọba fẹ́ lọ bá fẹ́, ohun ọmọ fẹ́ lọ mọ fẹ́, ọ̀rọ̀ rèé olóyè èmi náà ò fojú kéré wa o nítorí pé àwa gan fúnra wa àkẹrẹ inú ayé àmọ́ mo fẹ́ ká ṣe bí ìwọ̀n ikú ni wọ́n tẹ́ nítorí bí ọwọ́ ikú bá ṣe tó òun ló ṣe fi ń bójú. Mm, mm, mm, ah, èyí kì í ṣe ọ̀rọ̀ tèmi bóyá kì í dẹ̀ ní kì í ṣe ọ̀rọ̀ tiwa ah, ìnáwó òdì àdùbí ìnáwó gbogbo wa ni ah, bàbá ní ká ṣe bá a ṣe mọ kò sígbà tó wà ní sọ wá lórúkọ. Eh, dákun irú orúkọ wo gan-an ni wọ́n fẹ́ fún wa. wọ́n á ní àwa ọ̀rẹ́ àdámálè ṣe. Eh, eh, ẹ ẹ wò sẹ́rí ẹkú Eh, gbogbo gbogbo ẹ náà kẹ ló nǹkan ti ṣẹlẹ̀ o ló náà tàbá tiẹ̀ tàbá ẹwọ nǹkan ti ṣẹlẹ̀ o kíni ló ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ tó ń gbọ́ bí ojú omi kí ló ṣẹlẹ̀ gangan. o ò fẹ́ owó ojú omi lẹ̀ wọ́n ti gbé ìyàwó rẹ lọ o. ìyàwó ìyàwó la ní. ìyàwó òkè táwọn retí ní. ayé ah, ẹ dákun orí mi dà. o wà lọ́rùn rẹ tọ̀dọ̀ yín kọ́. ẹ ẹ ẹ lọ́wọ́ wa náà. ìlànà wa tún dúró ṣe sọ́pẹ̀ sọ́pẹ̀ ẹ ẹ ǹlẹ́ eh, eh, o wọ́n adubi wọ́n o mo máa rẹ ja lọgùn. ẹ ẹ ṣe ní rí ẹ ṣe ẹ jọ ewojú tèmi dáadáa o ẹ kàn wò mí ẹ tún mi wò dáadáa èmi sọmọlé olóòṣà o ìtọ́mọ́lé olóòṣà o kí wọ́n ló fẹ́ fa òòṣà olóyin àti ìyàwó tèmi papọ̀ tí obìnrin tí òòṣà ló lọ́mọ gbé ìyàwó tèmi kí ló fà wọ́n pọ̀ kí ló dà wọ́n pọ̀ bó náà ti dà nǹkan gan. ọmọ mọ́ra mm-hmm. kò kọ́ dandan kéèyàn jọ ọmọ ilé òòṣà olóyin kó tó di wípé yóò gbẹ̀ni tó bá wọn bó sì ti rí nígbà ayé ìwáṣẹ̀ nu mm. nígbà tí ó bá gbéyàn ibikíbi tó bá ti wù yóò gbéyàn tó bá sì ti dẹ̀yìn ọdún tán yóò dá obìnrin tó wá gbé yóò dá padà. Mm. kò bàjẹ́. ṣe bọ́lá náà lọ́dún. ọ̀la o ó sì dòṣù òkùnfùpá mẹ́ta ló kù. Ah, òṣùpá mélòó. òṣùpá mélòó. òṣùpá mẹ́ta ó dẹ̀ yín òṣùpá mẹ́ta. kí lẹ ń sọ ah, sọ́wọ́n lè dẹ́n sọ jáde lẹ́nu ni ah. òṣùpá mẹ́ta ni kí ni kù. Eh. a ṣe eh, eh, ẹyin ò rí gbọ́ ni àbẹ́ wọn sọ létí yí ara ni. wípé mo ti para lé mo ti pe ará oko mo ti pe èrò ọjà mo ti fi lé pọtí mo bọ̀ ní orúkà wípé mo fẹ́ ṣègbéyàwó ń jọ́ márùn lónìí ìyàwó tí mo wá bẹ́ẹ̀ ṣe òṣà lóyún wá gbé wá ló dé oṣù mẹ́ta ṣé bẹ́ẹ̀ bọ́jú ẹ̀rọ mi jẹ ni. dùn náà ní ìwọ tó yẹ kó o mọ ijó dàgé ní yòdò pé kí ni. tó yẹ tó ṣe wípé ti dùnú ti dùnú ló yẹ kó sọ fáwọn èèyàn wípé òòṣà olóyin o ó gbéyàwó tó fẹ́ fẹ́ o tó ṣe pé mẹ́ta ọba dé padà tí wọ́n dà obìnrin rẹ̀ padà hmm. ó ti dolówó tó ti là tí gbogbo nǹkan ó ti rọ̀ṣọ̀ mú fún ọ. bẹ́ẹ̀ ni. Hmm, hmm. ọ̀dà ṣe mọ̀ pé àwọn àgbàlagbà máa sọ pé ìfẹ́ ọ̀ṣàgbà mo bọ̀ sọ́wọ́ mi èyí mi ọ̀fẹ́ kò tẹ́mi lọ́rùn bẹ́ẹ̀. ẹ dá nǹkan wá padà. kò tẹ́mi lọ́rùn kò tẹ́mi lọ́rùn. ẹ jẹ́ kí òòsà olóyin ẹ jẹ́ kó bọ́ sáàrin ìlú kó lọ gbéyàwó ọba àbí kó lọ gbéyàwó òjòyè àbí kó lọ gbéyàwó àwọn lẹ́kànlẹ́kàn tí ń bẹ láàrin ìlú kó fi ìyàwó tọ̀dọ̀ mi lẹ̀ kó fi ìyàwó tọ̀dọ̀ mi lẹ̀. ìyàwó ọjọ́ mẹ́ta yìí ni. wọ́n gbójú rẹ sọ́n. ọ̀ọ́mọ́re ìwọ yóò mọ̀re àwọn tí òòṣà yóò gbéyàwó lọ́dẹ wọn inú wọn ò dùn sí ẹni tó bá sì wù ní gbé. ọṣẹ wa jẹ ìyàwó tiẹ. ẹ tó wù nù. àwọn tó wù nù. ẹ tó wù nù. kò sọ pé kan tó lè dá sí o àyìnfọwọ́ gbígbẹ máàtè hmm. àtè ọmọ onítìmọ́ ọ ní sùúrù dìgbà tí ó gbé lẹ̀ dé. èmi àlọ́ ní sùúrù ààrẹ ò máa yá hmm. ò máa gbajú. Ah, ah, ah, ẹ mọ̀ mí dáadáa ni o ẹ mọ̀ mí dáadáa ni mo rò pé hmm. mo ṣe débi tẹ́ pè mí tẹ́ ní igi àdùbí mo rò pé mo kọ̀ mí délẹ̀ délẹ̀ ni ẹ foríkì mi kún o ẹ foríkì mi kún o tẹ́ ẹ bá ń gbọ́ ìjà àdùbí olóòsà mọ̀lété ọmọ bí yàrá lè kú kú bí bàbá lè bá lè lọ ó máa lọ èmi náà ń pè bẹ́ẹ̀ mo dájú gan o mo ya wèrè gan gidi gan ah. mo ya mo ya mo dájú gan o ìjìkọ́rì ẹ̀hẹ́ eh, eh, eh. ẹ mọ̀ pèmí ládùúgbò lásán igi àdùbí olóòsà mọ̀lété ọmọ bí yàrá lè kú kú bí bàbá lè bá lè lọ kó lọ mo ya wèrè gan o ṣé báwọn bàbá rẹ àti ìyá rẹ ni bí wọ́n bá lè lọ kí wọ́n lọ ṣe òòsà olóyin wájẹ́ ń tẹ́yìn ó halẹ̀ mọ́ bẹ́ẹ̀ àtòṣe olóyin àtàbọ̀ rẹ̀ kò sẹ́ni tí ò ní padà lọ o níbi tá a kọsẹ̀ sí o kò sí tí ò ní padà lọ mo yá wọlé gan o ẹ jẹ́ kí n kìlọ̀ fún yín ẹ̀yin ni onígbọ̀wọ́ sà ẹ jẹ́ kí n rán yín o tó bá jẹ́ pé òòsà ó lé títí bí ń gbọ́rọ̀ hmm. sọ̀rọ̀ mi yé yín hmm. tẹ́yìn tẹ́yìn sì jó onígbọ̀wọ́ sà tẹ́yìn jẹ́ abọ́ rẹ̀ òòsà tí wọn ò kagi mọ́ yín létí tẹ́yìn gbé etí kan wá látọ̀run tẹ́mi sẹ́gbà tí bá fi ń bínú èmi ò wojú ẹnì kankan mọ́ o èmi ò wojú ẹnì kankan mọ́ o ló ṣàlù ẹ jẹ́ kó sọ mọ̀ pé mi àti ẹ̀ já ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni ẹ̀yin tó mú jà wá tì. èmi ní ọkọ yìí èmi kọ́kọ́ bẹ́ẹ̀ fún yín. ṣé ọ̀pá yẹn ni ah. Ah, kò sí tí lè ṣe lórí ìyàwó mi. Ah. tẹ bá ń gbọ́ ògì àdúgbò ń palẹ̀ ogun mọ́ òrìṣà máa jẹ́ ó tẹ ẹnu mi bó o dé ó pa ẹ wo ẹ ṣàtúnṣe ẹ ṣàtúnṣe. abẹ́ mọ wo ilé ìtọ́ dàbí àwọn orin wọ̀nyí wọ́n ń bọ́ bọ́ ṣeré ọ̀bọ́ láwọn òun yìí wọ́n fọwọ́ tiẹ̀ wọ́n fi ṣe lùrí <laughs> tó ń sọ wọ́n ń dájọ́ ojú àgàdá ń dájọ́ ọjà bẹ́ẹ̀ yàrá pamọ́ gbọ́dọ̀ tí ọba fún ìjà èṣù ó ṣe é ẹrẹ dòwò òun ọdà wà láàlẹ òsà olóye wájú òsà tí wọn bá ṣeré bẹ́ẹ̀ ẹ gbìyànjú wò. ọmọdé yín ti wá gun kiri kọjá ewé ojú ẹ̀mí yín báyìí òní O ṣe bọ́ra sí o. mo ṣe wàá ṣe ọmọ ọgbọ́ra wa lélẹ̀ think I have an idea. ẹ ǹlẹ́ bàbá wo. ẹ rà o. ọ̀daràn wo lẹ wá wá. ọ̀gá yín mo fẹ́ rí ọ̀gá wa. Ifájìmí lórúkọ àwo ńlá ni mí tó ń pe ẹgbẹ́ ẹ̀ ránṣẹ́. ẹ̀rù bẹ́ẹ̀ ni. wọ́n fọ̀ kí ló fẹ́ sọ. àwọn òkú parọ́ ọ̀pẹ̀ kì í ṣètò ẹ̀ pa irọ́. tó bá wá jẹ́ pé mi lẹ́lẹ́ mi rí sí mo fẹ́ sáré débi kan náà. orí tó ti two hundred eléyìí tí two hundred naira. wẹ́ẹ́ ju one hundred rẹ̀. It's a gratuitous insult to be at the mercy of a buffoon. So I am bewildered. Hmm ìjì ògbè ìjì ògbè mi ò gbẹ nìkan. fájìmí tẹ̀ ń wò àpáta-lé olóko dá sí ni kì í ṣe èèyàn ẹ̀bọ̀ra ni. mo gbóná bí àpárá mo já bí ẹlẹ́gùn ṣọ̀gbọ́n adigunjalè tó gbójú bóyá òní mi. bàbá ìtì ẹ ó máa fẹ́ kẹ́ni tó blẹ̀dẹ̀. tí o bá ṣàn ara ẹ ó máa forí jalè àgbàdo máa ta. tí ewu bá dá wa lé ní apá ewúrẹ́ àsùn pé ká máa fi mú fúnlẹ̀ àmọ́ ká máa fi mú kó bá ti o. iná tá a bá jáde nínú igbó ẹ̀jẹ̀ mi láti sọ. kí ni kó wà nínú ọmọ rẹ tó jẹ́ pé báko ló jẹ ebi mọ̀ nípa O ṣe fún jẹ lọ́tọ̀ lórí. dọ́ọ̀tà dọ́ọ̀tà. ọlọ́gbọ́n tá à ń dá sórí ọmọ tó bá tóbi àárọ̀ fi là á yẹ. nítorí ìtẹ̀bílẹ̀ ìjẹ́sùn rẹ̀ ṣe bọ́lá bẹ́ẹ̀ iṣẹ́ yìí mo kọ́. Ilé wo lo kọ́ táwa ò lè kọ́? Ilé tí mo kọ́ iṣẹ́ yìí mo kọ́. Ilé wo lo kọ́ táwa ò lè kọ́? Bàbá lè kọ́ owó ẹ̀ka lọ. Onílé lèmi, ayálégbé làwọn, nǹkan tí ń bá ṣe àṣepé. According to section four subsection two hundred and four, it is barbaric, primitive and archaic for anybody to look down on us without prior notice. Sáájú wèrè sọ̀rùn, ló máa ń sọ That's my wife. So if you need to talk to her, you can talk to me. Ọmọ mi ti di no, Lọ́dọ̀ ọ̀tá èso láàrin. <laughs> Èmi lọ́jọ́, Ìjẹ̀bú mo ti tírẹ́ẹ̀nì. Thirty six books ni mo gbà. Àwọn obìnrin ẹgbẹ́ tó bá fi iwájú aya wọn kọyàn lẹ́yìn ó máa ṣe dòdò máa sọ́kúlẹ̀ tí ẹ ò ṣe bẹ́ẹ̀. <laughs> ló ṣe kàkà bí bí pákó bẹ́ǹchì ẹ̀. ẹyẹ ilé mọ ilé mọ tó bá wí tẹ mo ní jẹ́mi mi mo kọ́ mi. ọmọ onílé tí ń rìn lẹ́gbẹ̀ẹ́ ògiri òun náà pè ọtí nù rẹ̀ ní. wọ́gẹ̀kọ̀ ẹ fún mi dé. as a matter of fact wọn à ní tv dé. ẹ ti rìn sí ìbálàtì. clean job láyé àti lọ́ọ̀mù ni ká bá fowó ká bá jáde. why you dey do like ó kí ìbàjẹ́ bàjẹ́. ṣo máa bẹ́ mr ṣan. a cost to it tó lè má jẹ́ ká proceed pẹ̀lú deal yẹn. ká wá ní pé a tiẹ̀ máa fọ fifty nine million naira In níbo la one million naira tí wọ́n ti ná dá padà ẹ̀ mọ́ mi ìgbé tá a ti ná. ẹ ti torí ogún torí ogún ẹ lọ wọ ẹgbẹ́ kẹgbẹ́ ẹ lọ wọ ẹgbẹ́ ológun. that man imagine and it's very very serious wọ́n ti fọ̀rọ̀ lẹ́wẹ̀rẹ̀ ta. èmi ò ní kúkú mọ̀mọ́. ogun tó ń jà mí lọ́wọ́ ìtọ́ bá ja odidi kọ́pì yìí wọ́n á lè wà àtẹnitẹ́jọ wáyé. ẹni awí fún ọba jẹ́ ó gbọ́ èèyàn tí a sọ̀rọ̀ fún ọba jẹ́ ó gbà á. Ah, ah. ìwé mímọ́ kan support ẹ̀ ó ní ẹ jáde kúrò láàrin wọn. ìwé mímọ́ sọ pé kémi kúrò láàrin àwọn fámìlì mi. Rọ́lákẹ́ olólùfẹ́ mi ó bẹ̀rẹ̀ ó bẹ̀rẹ̀ fọwọ́ nìkan ni. indiri rẹ̀ gan-an àbí kó fọ́ orí olúwa rẹ̀ dáhùn. ọlẹ́fọ́ ọ̀sẹ̀. n ò ní pẹ́ máa roko mọ́. mo wà pé kó o tó dọ́dọ̀ wá o. mo pẹ́ o. mo ti máa sọ fún ọ bí n bá ti ń roko báwọn kí lágbẹ̀ẹ́ ń ṣe tí ọmọ dòru láti wálé àfi tí ọba ju ti ẹgbẹ́ rẹ wà. Ah, ah, ìwọ ọtí ẹ lè jíṣu wa ah. iṣu tó wí ìgbọ́n jẹ́ kí n rántí ṣọ́ọ̀ gbàgbé pé mo rán ọ níṣu báà mú ṣu bọ̀ ọ̀rọ̀ tó kọ́. ẹyẹ kọ́ mọ̀ kó kéré ní dọ́là lè ṣe ṣèbí sùn mi ẹbí má ti ń toko ń bọ̀ mú ṣu bọ̀. mo gbàgbé o hmm. mo rán ọ lẹ́fọ̀ọ́ hmm. ìbòlò ẹ̀yìn fọ́ ìbòlò mo ní kó mú lẹ́yìn náà bọ̀ ọkọ tìyàwó ọkọ tìyàwó orí ìgbẹ́lẹ́. <laughs> bóòlù ní wa ẹ̀jẹ̀ kó kọ́ ẹ̀wọ̀n ìbàdí àwa nù kó láyọ̀ àwa nù àwa nù. ẹ má sọ fún mi pé ẹ ti mọ gbáradì a ti gbáradì jù kódà gbogbo olú ti mọ̀ pé gbogbo ń kọ́ sí. Ah, ah, olú ti mọ̀ àní. Ah, ìgbéyàwó oge. ọ̀dà kò sí wàhálà. àmọ́ ọ̀sẹ̀ mi o. kí ló ṣe ìṣe hmm, nǹkan kan. Eh, eh, bí ọ̀hún ṣe mí. kí ló ṣe fún bàbá ọkọ rẹ. ìṣe nǹkan kan fún wọn ewu kí n mo ṣe. Eh, mo ebi mo ní kó bá mi wá kan ní àwọn ọ̀rẹ́ rẹ. èyí <laughs> ló ń pèlè pèlè. a lè wo gbogbo ẹ̀mọ́ ọjọ́ náà lọ́rùn. kákúkú pa méjì pọ̀. ẹ̀mú tàsí ẹ̀jẹ̀ àdàbí ọgbọ́n báyìí ẹ jẹ́ kí òun wọlé náà hmm. so ti yé yín bọ́ bá wọlé bàbá wa tọ́jú rẹ̀ bàbọ̀ yó bàbá bọ̀ yó àwọn ará ilé wọn ò ní mọ̀gbà tí wọ́n mú kan wá tí wọ́n mú wá ọjọ́ ọ̀sán lèyàn mú kan bẹ́ẹ̀ ni bó bó wọ́n fi yóò gbà. Ige ṣe ti ẹ̀rín ṣe rí bàbá ọkọ mi tẹ́ ń wé wọn ì tí ì ṣetán ojú bàbá ọkọ mi ṣì wà lóde. ọ̀rọ̀ ti ṣetán lórí ọ̀tá. àwọn ọ̀tá àti ṣetán àti ṣetán kí àwọn ń dúró mú. ọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ ẹ̀yin ẹ̀yin ẹ̀wọ́ lọ fún yẹn mo ní so àtẹ̀pọ̀ lé. ìyẹn náà da. àbí yọ̀dí ẹ̀ ti pò. ó dà bá ọ. ìyẹn náà da. ayọ̀dà ẹbí bẹ́ẹ̀ sìn òun ayọ̀dà. ẹ bọ́ pẹ́ o. ó dà ó lákẹ́ ó lákẹ́. ó dà ẹ ṣe é ó ti kó tẹ́lẹ̀ kó fọ́ rẹ̀ Ige. Ige. Ah, ah. Ó ṣe wá ronú lọ tó tó yìí. Kí ló ṣẹlẹ̀? Kò sí nǹkan rẹpẹtẹ. Má má fi ronú ṣeré ẹ léṣe. Látẹ̀kùn ta ti ń pe Ige Ige. Ẹ má bínú. Kí ló wá ń rò tó tó yìí? Ẹ kò sí wàhálà kò sí nǹkan kan. Mo kàn jókòó ń tèmi náà ni. o joko nti e o e hmm. meta la pe gen bi bayi to dahun ah e ni wo o ma mo kan ni o o ah, ma mo kan ni ah to ntori e ronu yi osupa meta ton da o ko osupa to ma de ba wa ateni ko tata no ma no mm eh dateni meni o ba tata no ma no eyi un egbe kan leyi un wa e ibo ni kí n ti mú ìrònú mi ná níbẹ̀ ni má ronú níbo ni kí n ti bẹ̀rẹ̀ ẹ dákun ṣe títí tẹ́ ẹ pé mo dájú ìyàwó sọ́nà ọjọ́ náà kò ní kí n rò ní àbí pé mo tẹ́ lọ́wọ́ onílé mo tẹ́ lọ́wọ́ àlejò mo tẹ́ lọ́wọ́ àwọn aráàlú àtàwọn àlejò tá a pè é ṣé ti ìyàwó tí mo rí gbé kalẹ̀ lọ́jọ́ ìyàwó mi ṣé ni kí n mọ́ ọdún nílé lórí tẹ́ fi ń béèrè lọ́wọ́ mi pé mo ronú sọ́dọ̀ mi wàá jẹ́ ọmọ ronú. ìgè àdùbí ọ̀rẹ́ mi ìgè sórí bá a bá rẹni tí ń sáré kó mọ̀ tẹ́ ọjọ́ tó ní tọ̀hún bá ti tẹ́ irú kó mọ̀ ní ọ̀nà ọ̀sà o mm. sórí ìjókòó tó jókòó yìí yóò mú àwọn aráàlú mú ọ̀rọ̀ wípé pẹ̀lú gbogbo fílẹ̀ǹgẹ́ fílẹ̀ǹgẹ́ wọn ṣe bóun lọ ti ń ká gógó yìí ìjókòó yìí ò sí nǹkan kan o bó o bá máa gbọ́ tèmi ńṣe ń bá ní jẹ́ abọ́sígboro kájayé orí wa ọlá kì í dé bá wa kó sì bá ọlá làáfíà ìyẹn gan-an ló jàjù. ọ̀tọ̀ ọ̀rọ̀ wọn tán ọ̀rẹ́ àfi òkúkú tá a fi àfi ní tarẹ̀ bẹ́ẹ̀ má sì ń tọmọ ìní tanra ni. Hmm, kí ló tún wí lẹ́yìn. ẹ dákun ẹ jẹ́ n béèrè ìbéèrè kan lọ́wọ́ ṣé aya mi tó wà ń bì wà ẹ̀rọ sọ wọn mọ fún olóúnjẹ lọ́wọ́ ni àbí wọn fún olóúnjẹ kankan. ìròyìn fi tó alẹ́ ti kó ń jẹun. ẹ ó ń jẹun ọ ní kódà ó ń ṣe gbogbo ohun tó bá fẹ́ ṣe. ọ̀dà o ayé tèmi o ta ni ń bá mi di lọ́hùn o sáwọn aráàlú ni àbóṣà. ìbéèrè wọn lè sí ó ti yé mi. obi wo wo wá. bá a bá pèsè jẹ kó sí wàhálà ọ̀rọ̀ yìí ti yé mi ó ti yé mi ó ti yé mi ó ti yé mi ìjà tẹ̀lé o. Igè Igè. kábíyèsí o kábíyèsí ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ ṣeun ẹ̀yin lóye àkópalẹ̀ mọ́ ọdún olóyè yóò bá wa láyé yóò bá wa láàyè ẹ àwa nífẹ̀lẹ́ yìí ṣàṣẹ ẹ àmọ̀ ọ̀rọ̀ ọdúnmọ́dún ni kódà ọdún ọdún yóò dùn yóò lárinrin àwọn èèyàn ti ń palẹ̀ mọ́ ọdún olóyè ọdún yìí o àwọn àgbọn ti ń ròyè ẹ ti ń ròyè kábíyèsí. ló dùn kọjá bá a ṣe rò ẹ ẹ ti ẹ̀ dákun kábíyèsí àwọn wo ló tún ti kó gbogbo eléyìí wá báyìí. Ah, eléyìí lè rí ẹ̀rù tí ń bẹ lágbàlá bíbá ṣe rí àwọn òkè ọ̀la àwọn ni wọ́n gbé tiwájú wa. eléyìí a ah, ò ṣe dáadáa. ẹ̀rọ gẹ̀dẹ̀ yìí wọ́n ti kónú rẹ̀ lọ ságbàlá o àwọn ti lákẹ̀lẹ́ ni wọ́n kó wa. Ah, àwọn òdúdú ni wọ́n wá ní eléyìí àwọn àjòjì ilẹ̀ apẹ̀rùwà àgbà tó pẹ̀rùwà kọ́ máa wulẹ̀ bínú bó pẹ́ títí wọn roko létí wọn ní ewúrẹ́ òró lẹ́sẹ̀ ìgbàgede àgùntàn òró lẹ́sẹ̀ yàrá lọ́mọ àríyé pé ara kàrá lẹ̀ dọ́yé. bẹ́ẹ̀ni kábíyèsí o. àwọn tiẹ̀ láwọn yẹn wọn ń fọ̀rọ̀ olúwa ìṣeré tí bá ti gbórúkọ yín báyìí kò sí tí wọ́n bá ní lọ́wọ́ báyìí wọn àrẹ̀ pa àwọn ọmọdé ah, lórí aṣọ tá a fẹ́ mú wọ́n ní kó lè délé kó lè dòkó pé àdìrẹ ní ká mú kí gbogbo a lè nàwọ́ nú ẹ̀. ẹ ṣe yẹn dáadáa. àmọ́ ìyálòde ẹ wá ṣe àmójútó rẹ̀ dáadáa o gbogbo òǹyòhùn tẹ ẹ bá fẹ́ mú ẹ jẹ́ kó mọ̀ lálábọ́dé kí àtìlé àtòkò kó lè kárí. ó dà bẹ́ẹ̀ kábíyèsí àbí kò dà bá wà. ó dà bẹ́ẹ̀ kábíyèsí ó dà ó dà bẹ́ẹ̀ kábíyèsí. Hmm. ẹ̀yin kábíyèsí hmm. àwọn ọlọ́dẹ wọ́n rí mi wọ́n wá ní ṣé kí ọdún olóyin kó ku bí ọrún káwọn tó bẹ̀ sí máa lọ pa ẹran. ẹ mọ̀ jò rí bẹ́ẹ̀ o nítorí ọdún olóyin tá a ṣe lọ́dún odindi ọjọ́ méje gbáko la fi ṣe ẹ̀ẹ̀kan tètè mọ ọkọ̀ bọ̀ olóyin ọ̀tẹ̀ àbí bá ń kọ́ ẹ̀yin ọmọdé ìdá ẹ wá kẹrù wọlé ẹ kẹrù wọlé ẹ kẹrù wọlé kábíyèsí o ah! kábíyèsí o yàtọ̀ ẹ ṣeun àkó ọdún àkóyè àwọn èèyàn ti múra lẹ̀ ọdún. Ah! àwọn àjèjì kan máa wọ̀ lù wá. láti ibo. látọ̀dọ̀ bàbá wa adéyẹyẹ wọ́n ní akí kábíyèsí wọ́n lẹ́mìí wọ́n gún un wọ́n ní akí wọn kú palẹ̀ mọ́ tọdún olóyin wọ́n lè kú òkè bí eku ẹ̀yẹ òkè bí ẹyẹ ọmọ èèyàn náà kò fọ̀hún bí ọmọ èèyàn bí bẹ́ẹ̀ kọ́ ẹ̀bùn ní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gbà lọ́wọ́ ẹgbàá ẹgbàá ẹgbàá ẹgbàá ẹ ṣe wúrà olówó iyebíye rèé táwa lẹni ọ̀hún tó fi irú ẹ̀bùn bàǹtàbàǹtà báyìí ta mí lọ́rẹ. wọ́n ní láti ọ̀dọ̀ bàbá wa adéyẹyẹ ni. adéyẹyẹ. bẹ́ẹ̀ ni kábíyèsí. adéyẹyẹ kan náà. adéyẹyẹ mọ̀ ṣeun tó jọ mí lójú. ọ̀rọ̀ rẹ ti yé mi nítorí wọ́n ní àgbà tí ò fẹ́ jà ni mò ń pariwo láti ta wọlé. a jẹ́ wípé kò sógun mọ́ kò sọ̀tẹ̀ mọ́ náà. adéyẹyẹ ti sinmi ogun ó wá di dandan kémi náà kó gbogbo ìbọn kí n kó dàtàjà nítorí èèyàn ò ní fi irú ẹ̀bùn báyìí ta lọ́rẹ̀ẹ́ kó tún mọ wá lérí ogun. bẹ́ẹ̀ ni kábíyèsí. Ah. adéyẹyẹ fún mi lébo tó kẹ́ ó di dandan kémi náà fún lébo tó rò àfinjú wọ tó dájú la fẹ́ mọ fúnra wa jẹ́nu. ẹnu kí n ránṣẹ́ sí ni kó yọjú sí mi wípé kò sógun mọ́ kò sọ tẹ̀ mọ́. ṣeun ẹgbẹ́ra. kábíyèsí. lọ́gbọ́n fẹ́ o. ẹ jèrè. lọ́gbọ́n fẹ́ o. àwọn ni wọ́n ń látàfin. ẹ̀ǹdẹ̀ ẹ gbọ́. bàbá wa o kábíyèsí ló ní kẹ́ yọjú sí àwọn ní kí wọ́n pọ́ dé kí ni wọ́n ní mo ṣe bàbá a ò mọ ọkàn nìkan yọjú sáwọn láàfin ni o. kò burú ẹ máa lọ ẹ wí fún orí adé pé àìbóníṣẹ́rìn mọ̀ ń bọ̀. bàbá bàbá o. olúwa mi ọ̀rọ̀ yìí máa mú fura lọ́wọ́ bí ajá bá wá ń dá agbádá iná tí àmọ̀tẹ́kùn tí òun wẹ̀wù jàǹtì ẹ̀ ẹ kì í ẹ mú. ara bẹ́ẹ̀ kọ́ ló rẹ̀ ẹ̀ẹ́dì ìbẹ̀rẹ̀ kọ́ olú àbí o. wọ́n ní ọ̀pẹ ní pẹ́ ní sáyé àwo wọn lóde ìmúlú iyì ní fúnni níyì àwo wọn lóde yìí àdífá fún ìpéǹpéjú tó fọwọ́ ara rẹ̀ dóore nù èmi dúpẹ́ o mo mọ̀ lóore àà èmi nìkan tán ládùúgbò ẹ̀bùn bàǹtàbàǹtà báwọn mo mọ̀ lóore o. kábíyèsí o ẹ má jẹ́ kí ọpẹ́ yín pọ̀ hmm. èmi ò mà torí ọpẹ́ òní sóore nítorí ọ̀la ni. Hmm. síbẹ̀síbẹ̀. Hmm. Eh mo kò báyìí àmọ́ lápèjúwe. bẹ́ẹ̀ ni kábíyèsí ọjọ́ ti pẹ́ láti mọ̀jẹ̀sí ni adé ti ń wù mí dé ń bá dé sùn bẹ́ẹ̀ mo sì ń bá dé jí. adéyẹyẹ ah, kí ló dé tó jí adé mi gbé. Ah, ẹ má bínú kábíyèsí adé ìwú mi ni ó mi kí n dádé. o bá wa ní sùúrù orí tó máa dádé láyé inú agolo dẹni ti ń yọ wá ọrùn tó máa wojú gbàrà ìlẹ̀kẹ̀ inú agolo dẹni ti yọ wá. àmọ́ síbẹ̀síbẹ̀ èmi ni adéhùn àwọn adániwáyé nítorí ìdí èyí ni mo ṣe gbé ẹ̀bùn bàǹtàbàǹtà yìí wá wípé kí aáwọ̀ tí ń bẹ láàrin èmi yín kó lè dópin àti pé kálàáfíà lè jọba láàrin ìdílé ọba méjèèjì ìdínà olúwa mi. ọ̀kàrí orí adé ó gbé ọ. àbíyèsí. àwọn onílẹ̀ ó sì tì ọ lẹ́yìn àṣẹ àgbò àfọwọ́pawó àṣìfèrè gíjọba lágbára àwọn onílẹ̀ lágbára olódùmarè orí adé lórí rẹ hmm. yóò padà kàn án náà ni àṣẹ orí béèyàn bá gẹṣin nínú mi onítọ̀hún ò ní kọsẹ̀ nírú ọjọ́ òní <laughs> èmi nínú mi dùn jù oore tá a bá ṣe fájá ní gbé. bẹ́ẹ̀ni oore tá a ṣe fágbọ̀n agbọ̀n ó jó dànù hmm. ṣùgbọ́n wọ́n ní bá a bá ṣoore fọ́mọ ọlọ́rọ̀ lẹ́sẹ̀ ìgbèjì bá a bá dáàrin ìlú àgbẹ̀sán rè é ìdí nù tèmi ṣe mọ̀ lóore ṣó o wá rí bó o ṣe wà yìí oore lolódùmarè ní ká mọ fi sun re èmi náà wá ṣe tán láti fi oore san oore tó o ṣe fún mi. kàbíyèsí o. ọ̀rẹ́ mi mo fẹ́ kó o ronú wo gbogbo ohun tí bá ń dùn ọ́ tó ń wọ̀n ọ́ lọ́kàn tó rò pé mo lè ṣe fún ọ tó wà níkàáwọ́ mi tí mo lè ṣe sọ fún mi kí n ṣe fún ọ ẹ wò mí wò ó ṣeé ṣe kí n tí mo wí fún ọ yìí ó lè bá ọ lójijì mo tún fún ọ níjọ́ méjì sí mẹ́ta kó o fi rò tó o bá fẹ́ kí n ṣe wá sọ fún mi mo ṣe fún ọ. kábíyèsí ẹ ṣeun mo dúpẹ́ ẹ má retí ààbọ̀ mi ẹ ṣeun àbíyèsí ah. o ọ̀rẹ́ mi àbíyèsí o àbíyèsí o àbíyèsí o ó ṣeun o. ìmọ̀ tó ah. bá ṣe bí ẹlẹ́dẹ̀ á bá a lù jẹ́ ọmọ sẹ́ni bá òkè òde yí padà. túlẹ̀túlẹ̀ ẹ̀ ò ṣe má tún gbàgede ọ̀bàyéjẹ́ ẹ̀ ò ṣe má bàa lẹ́yìn jẹun. ẹ wá o. ibo ló dà ibo ló dà tó ń lọ tiẹ̀ tá ń lọ tiwa ojú ọ̀run tẹ́yẹ fò láì fapá kanra kálukú ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ kí ló ṣẹlẹ̀. mo fi bí ó ń béèrè. Ah, ah, ọbàjẹ́ gangan ni o ìbàjẹ́ ìbàjẹ́ ń bẹ lára rẹ olówó rẹ̀ ràn wọ́n sẹ́ olówó wa ràn wọ́n sẹ́ wá ń béèrè lọ́wọ́ mi pé bó lọ́jà mọ́ dandan kú dánwò kó má fara kásá. olórí ẹnu. ìjà fi wọn lè jẹ́ àmọ́ bá ti wá lọ. èyí ò jẹun tó ní làákàyè ọkàn mi ń wí fún mi pé wọ́n ń lọ ṣe jàǹbá ni. ọgọ ìsìn ní jẹun lọ. ọ̀dà náà wáyé kí bẹ́ẹ̀ lójú ẹ̀ rí àṣà ò ní wọlé kó máa wọlé àlejò onígbọ̀n máa parò. làwọn tẹ́wọ̀ síwájú ta ni. ibẹ̀ wọ́n tani tani jẹun dájá jù ọ̀ọ́ni ọ̀ọ́ni jẹun yó ọ̀ọ́ni jẹun yó aláàni jẹun yó ọ̀ọ́ni jẹun yó. dáná ọ̀tẹ̀ tó ń dáná ogun ìwọ ọdún kan tòrótòró ló wá sọ̀rọ̀ ààrẹ ìdágbọ́n tó dúró tòrótòró ó tún wá sọ̀rọ̀ ààrẹ ìdá kéèké tó dùbúlẹ̀ tìjàtìjà ah, ah, eh, eh. tani tó ránṣẹ́ ṣe àbí nígbà wo ló wá sọra rẹ lóbìnrin tọrọ ìtọ́nu rẹ bọ̀rọ̀ ṣé mo rán iṣẹ́ ta rán gbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹgbẹ ẹnu jákujàku sọ òkú gbẹ ṣé wo mọ̀ pé bí wọ́n bá porí ajá wọn porí kòkò tí wọ́n ìṣe ni àti dúró ná ajá bí ogún lè mọ́gbọ̀n ni bó o bá lè na ẹni méjì wọ́n fún mẹ́ta fún ọ bó o bá dá mẹ́ta mú wọ́n sọ di mẹ́rin àti márùn àti pé bó o lè fọ́n tiẹ̀ ṣe rí gan mélòó lára ẹ̀fọn rẹ tó sọra rẹ dòmíràn ká tiẹ̀ wá gbà pé òwa lágbára ọ̀hún bó o bá lọ ṣe ẹni ẹlẹ́ni léṣe ṣé o mọ̀ pé bọ́n bá ti ń porí rẹ̀ wọ́n mọ̀ porí ọba aládé ni wọ́n pè mí mú rán ó ṣe ọ́ pé ògìdájí ìjọ mo bá rí ọ tó o bá tún sán tó o tún sánrú aṣọ bẹ́ẹ̀ ṣòro sórí tí èyí jẹ́ káàdì yẹn tọ̀ ẹ̀ wọ́n fi wọ́n níjọ́ ọ̀hún ìdọ̀bálẹ̀ ìṣèwà ntàjẹ̀ là ń wá ndé gbọ́dọ̀ yẹn dẹ̀ sóhun òkú gbẹ̀mí lòun gbogbo ara rẹ̀. dákun má jọrọ ọ̀run ó dùn ọ́ ládùn jù. ẹ olúwa mi ní kábíyèsí ah, kò sí igi mú ṣe lè kún tó ẹni tó gbéṣẹ́ fún rẹ̀ nǹkan tí ń dùn mí nínú ni wípé ṣe rí àwọn èèyàn tá à ń ọ̀tá yìí ni wọ́n ọ̀tá yìí sì ọ̀tá kábíyèsí ni ọ̀tá kábíyèsí sì ọ̀tá ni ọ̀tá kábíyèsí dọ̀tá tiẹ̀. bẹ́ẹ̀ni ìrọ̀rùn gíní ìrọ̀rùn ẹyẹ ẹ wo báwo ò bá ti rokùn kò sí rọrùn fẹ́ dìye orí rẹ bẹ́ẹ̀ni ṣé wàá fẹ́ gbọ́ kò sí bá gbèsè lè ṣe tó tọmọ okùn ò bá ti kún ẹ pàtàgbẹ́gbìn kò lè dàgbà o. ṣùgbọ́n ìwọ náà má bínú ṣé ni kò fọwọ́ lẹ́rán kó máa wo bí kábíyèsí ṣe ń wí kí wọ́n má bàa rí tiẹ̀ wí ni o. ẹ wo ìyẹn ni ò ṣeé ṣe n lè fọwọ́ lẹ́rán kò ṣeé ṣe rárá ọ̀wọ́ lẹ́nu kẹ̀ afáìpẹ́ nígbà làfà bá wọn jà o ni wọ́n bá tún kuná ogun màá tún bá wọn jà. ó tọ́ ọbẹ̀ ni pé nǹkan kan ò gbọ́dọ̀ ṣe kábíyèsí nǹkan kan ò sì gbọ́dọ̀ ṣe yẹn kankan nínú ẹbí wọn kò jù bẹ́ẹ̀ lọ. ìmàdò bá ṣe bí ẹlẹ́dẹ̀ẹ́ abàlújẹ́ bí a bá ń wówó lọ láyé bí a pàdé iyì lọ́nà ńṣe ló yẹ ká ṣẹ́rí sílé nítorí bí a bá lówó ọ̀hún tán ṣebí iyì náà la ó fi rà bí a bá wá ń tọrọ ọkọ gidi lọ́wọ́ òrìṣà òkè ó yẹ ká ronú akínkanjú. nítorí akínkanjú ọmọ ọlọ́kọ gidi bí a bá wá ń tọrọ adé orí ńkọ́ kò yẹ ká fi ẹwà sẹ́yìn ọdún ìtàn ìwọ lẹwà abìnrin ẹwà lẹ́sẹ̀ méjèèjì àbẹ̀yìn ṣe déédéé ẹnu bí ojú ṣe ń mọ́ lọ́jọ́ ń yọ bí òòrùn ṣe ń ràn nífẹ̀ rẹ̀ ń gbòòrò lọ́kàn mi ọdún ìtàn ìwọ lọkàn mi mú ìwọ lọkàn mi yàn bó o bá wá ń ròkun bó o ń rọ̀ṣà àjọ ń lọ ni. òòṣà níwà ìwà lòòṣà o bá a bá ṣe mọ̀ sí ní ṣe ń gbé ni mọ́ ṣó ti kẹ ẹnu ìfẹ́ dà ọ́ ni. lóòótọ́ kò tí ì sọ nǹkan kan o àmọ́ ṣe ni ìfẹ́ mi rákòrò lẹ́yìn ojú rẹ̀ méjèèjì. Hmm. mọ wàdí agbélé mójú tó kù jẹ́ kó ní gẹ̀gẹ̀ gbétọ̀ fún rẹ̀ ìwọ tí ẹ̀yìn jó dẹnu ìfẹ́ kọ́ náà. ìyá mi ṣé ó máa sọ̀rọ̀ báyìí ẹ̀rù máa máa bá o. ẹ̀rù ó mọ̀ bá bí ọba ti lè rí ajẹ́ wípé ó fojú jẹ ṣe kò mí rénù. ṣé kìí ṣe wípé ọ̀rọ̀ ọdún ìtàn ti fẹ́ máa bí yín nu àbí ẹ̀ nífẹ̀ẹ́ ni. Ah, n ò nífẹ̀ẹ́ bù ú ọ̀rọ̀ rẹ̀ ó ṣe mọ́ ọ wá bí mi nú. Eh? ohun tó mi ń wí fún ọ ni wípé ohun tó yẹ ni ló yẹ ni okùn ọrùn ya dìyẹ bókùn ọrùn bá wá yẹ dìyẹ kò yẹ nímú lọ́wọ́ bó bá wá yẹ nímú lọ́wọ́ yóò tàbùkù rẹ̀ ní ilé tí mu wọ̀. púpà ṣàmọ yóò yé mi. Hmm. adé ìfẹ́ ṣé o mọ̀ pé ohun tó yẹ ni ló yẹ nìyẹn ọmọọba ni ọ ọmọọba kan yìí sì jagun bí ẹrú yàtọ̀ sí wípé ojú ọmọ ọba pàápàá obìnrin kóbìnrin kan kò gbọdọ̀ kọnu sọ́kùnrin pé òun fẹ́ fẹ́ ọkùnrin yóò jẹ́ kọ́kùnrin ọ̀hún kó wí tiẹ̀ ni ọkọ mi jẹ́ kó bọ́ sọ̀rọ̀ pé òun ò fẹ́ ọkọ tó jẹ ní ìhù bó bá wá sọ̀rọ̀ jáde lẹ́nu ọmọ èsì tó fi lè lọ́wọ́. ẹ ṣeun ìyá mi ìyẹn ṣáà ti bá mi sọ fún kábíyèsí káwọn náà lè fọwọ́ sí i. adéyẹyẹ hmm? o káàbọ̀ o jàre o kú o jàre mo jẹ́rìí rẹ̀ hmm. o ti rò dáadáa bẹ́ẹ̀ ni o ti rò áwù ẹ o yà wá sọ fún mi nítorí bó o bá lè sọ a jẹ pé mo di adágbámọ lè ṣe nu. wọn ò tiẹ̀ gbọ́dọ̀ má sọ. ẹ sọ wọn ṣe fún ọ. èmi náà bá sọ ọmọ yọ máa lè nu. ẹ mo jẹ́rìí rẹ̀. ẹ̀yìn àwọn àgbà bọ̀ hmm. wọ́n ní gbàwèrè n ò gbàwèrè ẹnu ẹni báyìí la fi kọ mí. bẹ́ẹ̀ni. ẹ mi ò lè wá kú kò sì lè róye ilé bàbá rẹ̀ jẹ adébọ̀wálé adébọ̀wálé adé orí rẹ̀ mo fẹ́. bẹ́ẹ̀ ni. adé orí mi. bẹ́ẹ̀ ni. èèwọ̀ ikú tí ó pàjá mhm. ní fámú wọn ni kó lọ mẹ́kùn láàyè kó wá fi bọ́rí ìwé ọmọ mi àbó ìrántí ó mọ̀ pé bọ́ba kan ò bá kú ọba kan yìí jẹ́ nígbà mo pa àwọn ìyájọ́ mo ní mo fẹ́ jẹ yẹn ńlá wọ́n ní bí n bá fẹ́ jẹyẹ ńlá àfi kí n jẹyẹ ẹgún mo ní bí n bá fẹ́ jẹgún kí ni ó dà wọ́n ní ẹni tí yóò jọgún yóò tọ́jú ọ̀pọ̀lọpọ̀ ata mo tọ́jú ọ̀pọ̀lọpọ̀ ata wọ́n tún lẹ́ni tí yóò jẹgún yóò tọ́jú ọ̀pọ̀lọpọ̀ ọyọ̀ mo tọ́jú ọ̀pọ̀lọpọ̀ ọyọ̀ wọ́n lẹ́ni tí yóò jẹgún yóò tọ́jú ọ̀pọ̀lọpọ̀ epo mo tún tọ́jú ọ̀pọ̀lọpọ̀ epo wọ́n lẹ́ni tí yóò bá jẹgún yóò dìjú ọ̀tún mo dìjú ọ̀tún wọ́n lẹ́ni tí yóò bá jẹyẹ kó kásẹ̀ òsì rọ̀ mo tún kásẹ̀ òsì rọ̀ nígbà tí wọ́n ò tún bù ṣe gàdà wọn ní ẹyẹgún ò ṣe é jẹ bẹ́yẹgún ò bá ṣe é jẹ kẹ́yẹkẹ́yẹ wọ́n gbé lọ. wo bí o ò lè gbadé orí mi o àfi bó bá wọ́n gbé lọ. adébọ̀wálé àwọn ìyá màmá gbé wàhálà sí ọ̀ ń gbà ní ah. gbogbo ntá ni wọn máa ṣeun èmi mo ní ẹ dáràn bọ̀ lọ́rùn. èmi náà ti pa àwọn àgbò òṣùgbó jọ wọn ní kí n jà kàlàmàgbò èmi sì ti jẹ tèmi wo adé orí rẹ mọ fẹ́ o. àwa wí fún ọ pé adé orí ọ̀kìnlélẹ́yìn kò tẹyẹkẹyẹ èmi ìṣẹ́yẹ èmi ìṣẹ́yẹ kìnìún olóòlàjù ní mi akọ ọmọ ńlá láì lábẹ́. ṣé o wá ládé tó o fẹ́ gbà yìí hmm. o ò lè rí gbà. bọ́ ọ bá kọ̀ tó o gbé fún mi wọ́n gborí rẹ̀ kó tòun ta. Ah! èmi mọ wíbẹ̀. ẹ wọ òrìṣà ah! kèrègbè òfìfo òdìgbò rere ọlọ́jọ́ mi ni àbúrò ẹni kó pòun làgbà ẹni ó dọ̀rọ̀ ọjọ́ mi wo mi ẹni bá ro kúrò mi ó di kèrègbè òfìfo ẹ kú kèrègbè òfìfo gbẹnu tọrùn àfọ ní gbogbo tó ń wíwù ta ní kèrègbè òfìfo wo èmi adéyẹyẹ èmi tí mo ránṣẹ́ kogun tí mo dúró dogun ti gán tó gún ẹrù jẹjẹ ní gbogbo lẹkìlẹ wọn bá a ní orí rẹ mẹmọ wíwẹ fún wa. àlá ni ó fi kú ṣèfàjẹ nítorí pé mọ̀jàmọ̀sá lológun fi tọ́jọ́ akọni tó bá bógun lò lórí yìí. kàṣà èmi adéyẹyẹ apètè ìjà bẹ́ẹ̀ ní pètè bẹ́ẹ̀ ní pètè àyíyá apètè ogun bẹ́ẹ̀ ní pètè ijó ó ríran wò èmi mo wí fún ọ. ìmàdò bá ṣe bí ẹlẹ́dẹ̀ẹ́ abàlú jẹ́. páláṣẹ fún ọ bí bàbá ni èyí ní páláṣẹ fún ọ bí ọba balógun lọ́ọ̀fẹ́. òye bọ́ọ̀lù ló rọ̀ nàìjíríà. mo fẹ́ pọ ni. tó bá jẹ́ pé lóòótọ́ ni adérọ́lá lóyún ẹ̀wọ́n náà bóyún inú rẹ̀ ó ṣe kúra. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ yẹn bá wà tí ń bá ń wọ́ òjò nínú ẹ̀rùn àfàìmọ̀ káàrọ̀ mọ̀sán parọ́ ẹni bẹ́ẹ̀. kí nǹkan báyìí lè ṣe àdìsá á jẹ́ wípé ẹ fojú. bọ́lá ẹ̀mí ni. Ah, ah. ohun tó ń wá ní ìdúṣù ló má lọ nílẹ̀. wá ní fúnmọ́bí èyí kì í pàṣẹ wọ́n ń dìọ́ bọ́rọ̀ má di ẹ̀rí ọ̀bá má wò di ìpínlẹ̀ àpẹkù ìyá rẹ tó má wò di ọ̀jẹ̀ bàtà sí i bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. lónìí olónìí láti ìlú dérọ́là àti bàbá rẹ̀ lẹ̀. ẹni tẹ́ ẹ̀rọ kó kú yóò tí kú. kú fífi. sanu tó. bàbá gbà. lónìí o. ọ̀dà jẹ́ gbòò. àṣẹ. is in